وفي خطوة القرآن كريم ويقول لحمد محمد صلى الله gbogbo ohun ń bẹ lọ́kàn yálà ń dáhùn fi ojú àbí fi yálà ń àbí ń nínú gbogbo àìsàn ọkàn ń ọkàn sọ̀rọ̀ lọ́wọ́ ọba tí olórogún ni mò ń jẹ́rìí wípé ọba tí ọlá rẹ̀ gbọngbọ́n púpọ̀ ni ọba ẹ̀yìn ni òun ní máa gba ìní oníbi fún ni òun náà lọ́ba alágbára lórí okun bákan náà kájọba ẹrú ni rẹ̀ ní onírò òdùnú tí máa lé ní kó ìmọ́lẹ̀ ọlọ́ba ní pàdé fún káàkiri fánàlì sallallahu alaihi wa sallam ọlọ́ba wà sí fáwọn sàhábà àtàwọn ará ilé ànẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wa sallam àwọn tó fẹ́ pé wọ́n pẹ́kọ̀ọ́ alukur'an wọ́n yìí ẹ̀wò fún lílò wọ́n sì fi ṣiṣẹ́ ṣe àwọn tí ó tẹ̀lé àwọn tí a ṣàdúrà káwọn náà lè jẹ́ ní eré pẹ̀lú wọn nínú àkọsílẹ̀ ètò ní yìí afẹ́ kí agbàgbọ̀ yé níwọ̀nba àsìkò dáa ní nígbàtí a bá ti jẹ́ kí ọkàn àwọn ṣe pẹ̀sẹ́pẹ̀rẹ̀ fún ìbẹ̀rù ọlọ́run tí a rántí wípé àlùkùránì ń bẹ lọ́wọ́ wa. ṣùgbọ́n báwọn ni ó ti máa bẹ lọ́kàn wa wọn ni wọ́n bá dágbé ẹ̀wò ní ọba kò péréte ìtàbùn yáàdì lílẹ̀ ti ní àpùwà àkọsílẹ̀ tó jẹ́ pé òun ni ó darí wa síbi gbogbo orí ayé orí ó gbogbo àti òun náà ni O lọ ni nínú ìròyìn ẹni pé kàlámù ọ̀rọ̀ ọlọ́run ọba ni kìí sọ̀rọ̀ ọlọ́run ọba lásánfà kò sí lásán níbi ọ̀rọ̀ ọlọ́run o láyà sí ilé bá kò ní tẹ́ títí táyé yóò fi tán ọlọ́run ní kò ní tẹ́ lójú ayé wala ọwá bẹ́ẹ̀ bá ka lọ́rọ̀ ọwá bẹ́ẹ̀ nínú nígbàtí ọba sáà nẹ́bì láyé náà alùkùránì òní jẹ́ ó túnmọ̀ sí pípa bá sàkíyèsí ọ̀rọ̀ yìí dáadáa àwọn tó bá jìnnà òní jẹ́ láéláé tó jẹ́ pé for better for worse gbogbo sálùkùránì bá pè ní dáadáa àmọ̀ sí dáadáa gbogbo tó bá ní òdà àmọ̀ láì dáa irú ẹni bẹ́ẹ̀ òní jẹ́ láyé àtàkìyàmọ̀ kálọ́jẹ́ kémi àtẹ̀yìn ó jẹ́ kan náà wọ́n àwọn èèyàn bẹ́ẹ̀ mọ̀fóhùmù dídì àbí mọ̀fóhùmù ìmùkálàfà àgbọ́yé ìdàkejì da bìlá ńgbàtà àgbọ́yé wípé láyà sí ìlébá àti ìdíra ìhun àbùkò nìkan dákùkù ó bá fi alukuran sálùkuran ó bá tẹ́ tí ó bá jí ìwé yẹpẹrẹ àbákọsílẹ̀ lásán kó tó dò ní ìní ó ti bá ṣe bíi bí kìí bá ti kàlámù lọ ọ̀rọ̀ àlọ́ kó tó dò ní yìí èmi àtẹ́yìntẹ́ ń gbọ́ mi ààrín sí ìdáyé tí ó fi tẹ́lẹ̀ ilé ìtumọ̀ sí pé kò ní tẹ́lẹ̀ ikú alùkùránì kẹrin yóò di kíra bẹ́yẹn bá ṣe jìnà sí wọn ni ó ti sórí ìbú mọ́ àwọn kankan ń ṣẹlẹ̀ láyé lónìí lágbàńlá ayé tàbá wò ní látàwùjọ wa àtàwọn àwùjọ tó jìnà sí wa àdámọ́ ń sọ fún wa wípé tíra ìlú ẹ kátẹ̀lé táwọn yẹn bá lọ lọ lọ lọ lọ ọlọ́run fún ẹ bá ṣe ń padà bọ̀ wá bọ̀ òun bẹ́ẹ̀ ni là ń padà bá al directly or indirectly indirectly ó ń tẹ̀lẹ̀ láyé ẹ padà rí báwọn èèyàn òwú solúsàn mọ́ ẹ́rì pọ́nà ti pin wọ́n á padà ibi tí rò rí ó gbé ibi ni àmọ́ kìí ṣe fọ́kàn wọn ló gbé wọn lọ́lẹ̀ wọ́n láì ń tẹ̀lẹ̀ púpọ̀ lórí ayé lónìí ẹni ọlọ́run wọn sọ́wọ́ ẹ̀wọ̀ sì di àdìsọ́kàn ìfẹ́ ẹ̀fẹ́ fi sin lọ́run kẹ́ bá kẹ́ lè jèrè ẹ̀ tí ẹ bá padà sí ìdí àlùkòrò àlùkèrè àmìlànà ọlọ́run tó gbé kalẹ̀ gẹ́gẹ́ Islam tó jẹ́ pé ẹ̀sàn wo pé ìròrí yín ló sọ bẹ́ẹ̀ ìbá àbámọ́ ọlọ́run ìbá àmọ́ banu kò tí irú ẹni lé òtún ní jèrè àlálùkè àmì torí àǹfààní ayé kan ló fẹ́ mú ló fi padà sí ìdí ọlọ́run kẹ́mi kó fẹ́ sí náà tí wọ́n ti pariwo tó láyé pé ẹfọ́mọ lọ́mú bọ́kàn sáré yàbàrà síbẹ̀ yẹn ẹfọ́mọ lọ́mú ẹmọ́ kúrẹ́ ẹmọ́ kan omi sí lẹ́nu fún ní oṣù báyìí ní ọ̀sẹ̀ pariwo tó báwọn obìnrin gbà wọ́n sì ń da omi ọmọ inú dì sí wọn gbà ẹwọ́n àwọn èyí sí ìgbà france sọ̀kalẹ̀ ẹwọ́n àwọn lànà bó sọ pé ká fọ́mọ lọ́mú sí inú àbí sílẹ̀ pé wọ́n táwọn ní ó lónìí pépé ẹ bá fẹ́ ṣe dójú ẹ̀ kó gan ẹjọ́ kọdún méjì tí wọ́n ti bímọ ọlọ́mọ ní ìkọ́tún kọdún méjì omi nǹkan wọ ẹ̀gbọ́n tàbí mọ ọmọ mú papọ̀ nígbà tẹ́gbọ̀n náà bá ti sọ lọ́dún méjì ìmọ̀ náà rọ́dà áyùn sí wa fẹ́ tó bá fẹ́ ẹ̀ period àpèjúwe kan nìyẹn ọlọ́ọ̀bá wa subhanahu làbí ọlọ́run bá ní èmi ó dá àbòbò tíra yìí o ó ń sọ ayé àkalẹ̀ pé wọ́n ó dá àbòbò ó ní inna náà nazalna zik nazalna zik alkùrán ọlọ́run lọ́wọ́ sọ kò tẹ́ kókó lẹ̀ ọ̀nà tí wọ́n rí báwọn lè gbà kókó ńlẹ̀ ní káwọn kókó lọ́kàn wọ́n sì rí kókó lọ́kàn àwọn èèyàn kan àmọ́ wọn ò lè rí kókó lọ́kàn gbogbo ayé nígbà ó fọ́síwù láti kókó ńlẹ̀ wọ́n mọ́ sọ fáwọn èèyàn tuntun sọ lónìí ẹ lọ ní kọ́pì alùkùránì ńlẹ̀ tẹ bá jẹ́ mùsùlùmí òdodo àti ẹ̀sìn arábìkì ẹ̀tẹ́ ẹ̀lẹ́dákà tó tẹ́ ẹ̀ bá ti prepare fún bẹ́yìn ò ti mọ́ yẹn ẹ̀ prepare fún kọ́mọ yín náà mọ́ àìmọ́ èèyàn tó fi toríire látara pé nígbà tẹ́mi òkè ẹ̀yin ọmọ mi kò gbọ́dọ̀ fò irú àìmọ́ èèyàn tó ti nù látara pé nígbà tẹ́mi òkè kí wa ló kàn mí ń bẹ̀ ọmọ àkọ́bí òkè èkejì òkè ẹ̀kẹta òkè gbogbo ọmọ òkè wọ́n bá tẹ̀wà jẹ́rẹ́ ọdún pẹ́pẹ́rẹ́ gbogbo ọmọ ẹlòmí ìdí kiri ó ti dìkẹ̀ bèrí gbogbo ọmọ ẹlòmí ìdí láyé ọ̀lá ẹgbẹ̀ láwùjọ wa tó pọ̀ rẹpẹtẹ látòrí ọmọ àkọ́kọ́ tí ò fi bí mọ́mọ́ gbogbo ọ̀hún sínú Islam àkọ́ánù sínú ilé yẹn aláàdáwò ni wọ́n máa ń sọ pé ilé ìmọ̀mù ilé ìmọ̀mù lẹ Yorùbá ló ti yé wọn mọ́ ilé ìmọ̀mù kò sẹ́lòmí tó lè jẹ̀ mọ́mù bẹ́ẹ̀ báyìí wọ́n láyé ó pọ̀ àmọ́ mọ́ ó ti jẹ̀mọ́ ilé náà ó ti fún ara jẹ̀mọ́ torí bàbá kan wà lẹ́ẹ̀kọ́ dàgbà tó lọ́jọ́ lórí kò sí alùpùrá níbẹ̀ tó dá tó fẹ́ sí alùpùrá nù ilé wa kò sí kọ́pì ẹ̀ ò sí kò tó sí lọ́kàn àdánwò ni o mo kí ẹ̀yin onígbìyànjú kú oríire àwọn ọ̀dọ́ àtàwọn àgbà tí wọ́n kó alùpùrá nù sọ́kàn ó ń bẹ ọ̀dọ́ tí wọn ò darí ẹ̀gbálé ẹ̀kọ́ rí nígbà tó lajú lọ́wọ́ pé àà ibi mùsùlùmí ni mí ó sì fi rẹ̀ síbẹ̀ ó sì dàfà ó dolùmọ̀ ó pọ̀ náà ọmọ lásẹ̀kì wá ń ó pọ̀ náà ọmọ yúni lọ́rí ó pọ̀ ọmọ ní lẹ́gọ́ ìbàdàn káàkiri ni ó ti ju kí mùlú lọ wọ́n ó pọ̀ nínú oníbèèrè tó jẹ́ pé fúdí kan tàbí kejì àsìkò ọgbà mọ́ láti gbalẹ̀ kí ó lọ tó ju àfáàgbà lọ nínú oníbèèrè ẹ̀sìn wọ́n kọ́ àlùkò àrùn sọ́kàn mo kírú àwọn èèyàn bẹ́ẹ̀ kó oríire o yìnyín ní kẹ́rin lè sèmí ni o kìí ti lè jọrẹ lójú ká lè mọ̀ lékún lóore ni àwọn wá wà ti ráre ń bẹ̀ rọ̀hánàlá kìí ti àwọn ìgbà tí ó lé wọn ẹ̀sùn ọ̀fẹ́ òjúkí ọlọ́run sallallahu alaihi wasallam ó ní ilé náà bá ti ń ka sọ́ọ̀tù bákọ̀rà ilé tó ń ka alukur'an ilé tó sọ́ọ̀tù bákọ̀rà nìkan wọ́n ka alukur'an àti wọ́n ka sọ́ọ̀tù bákọ̀rà èsù ti jìnà sílé yẹn ẹ wá wọlé èsù ti tóbi yẹn bẹ́ẹ̀ yálà ogbó ilé ọ̀pọ̀lọpọ̀ ọrú ilé bẹ́ẹ̀ láwùjọ kí ló bó lẹ́sẹ̀ mọ́ ọrú yẹn kò sálù kùránì bẹ̀. ẹ má wọlé sọ pé ilé lágbájá àbílé ilé tó sálù kùránì ìlú ń torí kò sí díkìrì lọ ìrántí ọlọ́run bá ń gbogbo níjẹ́ ìrántí ọlọ́run tó lórí gbogbo kálímà sọ lẹ́nu àwọn ní tí wọ́n wá rápá látàrin ọmọ èèyàn ẹ̀dọ́ ọmọ adámọ̀ wá ti ṣe ọjọ́ ṣẹ̀yàfín ọlọ́ni ṣẹ̀yàfínù lè ń sọ àìjíni yóò fi bá ọdún mẹ́lá bá ọdún lókòrò pàlẹ́kọ́ọ̀lì gbòrò rọ̀ èsù táǹkojú rí àtẹ̀síta àtòjú ní ọwá papọ̀ àwọn àwọn jẹ ẹni ọlọ́wọ̀n bá àwọn lójú rẹ̀ àwọn ilé ẹ̀ká mọ́ ilé ìsùsì nínú ọ̀rẹ́ tó lọ́wọ́ bá ṣe fáwọn ìkùnrin dáàmọ́ yìí o ní pé ọlọ́wọ́ bá ń sọ ó dáàbòbò mo ní tí ìrà ṣe bẹ́ẹ̀ ni kò ní tò ní tàbí ní gbóró ẹ̀mọ́ in tí mo wá ń sọ lẹ́ẹ̀kan ní tí mo ní mo tún fẹ́ pàdé èsì sí alukùránì tẹ gbé sórí fóònù ńláńlá irú àwọn fóònù tí mẹ́wájú yìí kò tó yín o kò tó yín o sì náà sọ fáwọn àwọn tíra ti ń bẹ lórí fóònù ńláńlá kò tó wa o ẹ mọ́ fìpìlẹ̀ yẹ kalẹ̀ àwọn ẹni ọlọ́run fìpìlẹ̀ yẹ lẹ́ o kódà wọ́n tún tẹ òbítíbitì ẹrù ẹrù tírélà tó jẹ́ ti tíra wọ́n tún tẹ̀ láyé lónìí tó bá ṣe pé orí fóònù ti tó ni wọn ò ní máa tẹ̀ wọ́n àwọn èèyàn tó ń rà wọ́n ẹlòmíì ní one million two million lọ sọ́jà tí ò ní mú kọ́bọ̀ darí tó yẹ pé tíra ló fi rà nígbà kan ọ̀kan náà àwọn àbá wa ní lágbájá nígbà tó ń sábẹ̀wò ẹ̀ ìwọ̀nba lábúrárì ẹ̀ tó kó ní àdí ó ti pẹ́ àsọ̀rọ̀ tí mo sọ ti pẹ́ wọ́n ló sọ pé bẹ́ẹ̀ nìkan wọ́n bá rà ní two million pé kó káàsì wá kún wọn mọ kó bójúra ẹ̀ lọ kóhun lè ta pé kò wọ́ ọ̀tẹ̀ ìyẹn ni pé owó yẹn kéré sí ìtẹ́wò yẹn bó ti mọ̀ wọn lè gbé kalẹ̀ gbogbo àwọn kéré sí ń bá tẹ́gùn yìí tẹ́lẹ̀ ìrìn ẹ̀rọ sọ pé kò sí sábìsì níjọ́ tí ò ní sábìsì mọ́ ìmọ̀jà ti tẹ́ sáré lọ náà rà á àlùkòrán ti ń bẹ lórí òtó gbogbo tí a ti ń bẹ lórí òtó gbogbo information ti ń bẹ ẹ̀kọ́ tó ẹ gbìyànjú àwọn tá a ṣe tó wọn kéwú ká máa ra tíra ẹ jẹ́ káwọn oní tí a tí wọ́n ń ta tíra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí mo ta tí a ń o kẹ́ máa ní mò ń polówó ẹ jẹ́ káwọn tí ń ta mọ̀ pé iṣẹ́ làwọn jókòó tì ẹ̀jẹ̀ káyẹ̀ ó gba ń táwọn olùmọ̀ kọ tí wọ́n fi gbé ayé ṣe tí wọ́n ṣe nǹkan ní ìlàsọ́ tí wọ́n ṣe ìbádà kan kọ tẹ́rà ẹ̀jẹ̀ ká fàyè gba iṣẹ́ yẹn ká mọ̀ níṣẹ́ ribiribi tààbà jùlọ alukùránì kẹrin lásìkò kan àfáwà kan tó jẹ́ lọ́rọ́wá ó ní ọlọ́run mọye alukùránì tí wọ́n ń ṣì lọ sílùú òyìnbó nígbà yẹn sẹ̀tẹ́bà 11 ó ṣẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ ní àwọn èèyàn bá wà kan àwọn òyìnbó àwọn white men wà conscious wípé ó ti jẹ́ pé tẹ́bà tí ọmọ adìẹ pa mùsùlùmí lẹ̀ máa dákọ tálàǹgbà bá kú sójú títì mùsùlùmí ó pa tábùlùkà bá ti tẹ́lẹ̀ ẹ sá lọ mọ́ mùsùlùmí ẹ lọ mọ́ islam wọ́n wá fẹ́ mọ̀ nípa islam sẹ̀tẹ́bà 11 attack ọ wá jí wọn níyè púpọ̀ sí pé afẹ́ mọ afẹ́ mọ tí ń bẹnú àkọsílẹ̀ wọn nínú alukùránì wọn gan mílíọ̀nù èèyàn gba Islam ó láwọn Nàìjíríà ló ti fíìsì wá ló fi sọ̀rọ̀ yẹn ó láwọn ṣíìpù Quran lọ sí Amẹ́ríkà London àtàwọn ìlú bẹ́ẹ̀ ó ní kíákíá ló ń tán bí oúnjẹ tó tún béèrè omi wọ́n wá ń gba Islam bọ́lọ̀ ti sọ ní sọ́tún náà ọ̀rọ̀ayíta náà yàdìkúlú náà fi dí ní láàrin àpòwàjà ó lásìkò ẹ̀rí ó ló yà wọ́n lẹ́nu gan ọ̀rọ̀ bẹ́ni yẹn sọ náà tí mo sọ yìí túpọ̀ ọdún mẹ́ẹ̀lógún wọ́n wá rí pé ṣe tí ń jẹ́ ìsìláàmù ní bẹ́nu alùkùránì ayé ti dá àtàlìkì àmọ̀ tó wájú pé léyìn ni òun làwa ń pẹ̀rẹ̀ wá láti ìsìlónì nítorí wípé ọlọ́ọ̀ba tàkàfàlà límọ̀ kọ̀rọ̀ àwúrúwà ámìlà bí mọ̀ bí ọlọ́run bá lẹ́yìn tó bá kàtó sí lò láyà bí lù bí dúníyà wà láyé pọ̀ bí àfẹ́rọ̀ kò ní ṣòfò kò ní pàdánù láyé kò ní pàdánù ọjọ́ fẹ́rẹ̀ bí àmì ẹni tó bá kàtó sí lò bẹ́ẹ̀ náà lẹ́yìn tó gbọ́ nípa ìmọ̀ pọ̀ bí nínú sọ́ọ̀tù tọ̀ha àyà 123 fámánì dáadáa àhùdáì ẹni yóò tó bá tẹ̀lé mọ́nà ní fàláyà wà láyà kan kò nínú kò ní sórí burúkú bákan náà tó wá ń ṣe lérí ọba tó rorò tí ẹ̀mọ́ sọ pé kò rorò bẹ́ẹ̀ náà bó ti rò tó láàánú rẹ̀ náà pọ̀ nígbà táwọn èèyàn bá sọ pé wọ̀tàwá àdà ọlọ́run bá wá ṣe ìlérí ìyà ìpinnu ìyà mọ́ ní àárọ̀dọ̀ àánú mọ́ ẹni tó bá ṣẹ́rí kò bí alùkùránì kẹrì apá kan yìí ṣẹ́rí kò bí alùkùránì kẹrì ní kó mọ̀ sí inú ilé wa kó mọ̀ sí lọ́kàn wa ibi títí bẹ̀rẹ̀ nìyẹn ẹ wá gbọ́n tó ọlọ́run sọ inú sóràtún Zukhruf 36 àti 37 ومن يعش عن ذكر الرحمن عندما لهم هم قدقوا نبي نزع الرحمن نقيل لهم شيطانا هذا يتقول لكم ọmọ lẹ́yìn ọnukójọ́ rẹ̀ nukójọ́ ọmọ lẹ́yìn ẹ̀ wọ́n àti tó jò jẹ́ láti nùkọ́ yìí láhùn ṣe ìtọ́ná fàhúwà láhùn kọ̀rí alábàárin ẹ̀lẹ̀ tó jẹ́ wà ní àwọn ẹ̀yà tó dúnà wọ́n wá ní sẹ́lì èso sì máa darí wọn kó lójú ọ̀nà ọ̀la ni wọ̀yà na ánàhùn ó sì náà tọ́bá àwọn bẹ̀lójú mọ̀ lórí ọ̀nà ọmọ bẹ́ẹ̀ wọn sì sí mọ́ ó mọ̀ sílẹ̀ mùsùlùm musulmi ni wá adúpẹ́kọ́lọ̀ sí wá musulmi dáàmà tó mùsùlùm bẹ́ẹ̀ kò débi dọ́dọ̀ ọlọ́ ọlọ́run ma ròyìn àwọn máa kí alukur'an àǹfààní lámì ìtúnlẹ̀ léyìí wọ̀yà àmàlúùnà tí wọ́n sì máa fi ṣiṣẹ́ tí wọ́n bá ké

ليوفيهم أجورهم مجري نفكم ويزيدهم من فضله kéèsè èrè ìjẹ tí wọ́n fọkàn sí nìkan ni wọ́n rí wọ́n tún rí jù bẹ́ẹ̀ lọ kò sí bí wọ́n fi lè fọkàn sí káwọn ó tó ọlọ́run ní wàyàzídà homlin public èrè wọ́n

tí wọ́n sì ń ronú sí báwo làwọn ti sàmúlò ẹ̀ sọ́tọ̀ ní kíké ọ̀tọ̀lúkọ́mí wọ́n wò pé tóhun rílò àbọ́hun orílò kó bèèrè léèrè torí pé kíkà rẹ̀ nínú sẹ́ẹ̀sì tó ga mọ̀ ní nínú ìrántí ọlọ́ọ̀bá tó ga jùlọ wà sallallahu alaihi wasallam ó lẹ́yìn tó bá ẹ̀yìn ó tó bá ka quran Karim yóò gba láádá kan láádá kan yẹn wàlhásánàtò bí àṣírí àmtàlíhá mé yóò di mẹ́wàá mẹ́wàá tàà sọ pé yóò di onílá àkúlù alifulamin har oní bí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ti papọ̀ nínú àyà alukoran tó bí yé àyà kan oní kìí ṣe lórí mẹ́ta tàà ti pọ̀ ní ìgbàládá mẹ́wàá wàlákin alif tó kọ́kọ́ pè ládá mẹ́wàá wàlámù har láàmù tó pèsè kejì ládá mẹ́wàá wà mímù harfu kẹta fi ṣe mímù tó pè ládá mẹ́wàá wàlẹ̀ hasanatu bí a ń ṣírí àmtàlíhà ó dọ́gbọ̀n nínú àdíìsì mi ìlà àdó áfín kẹtìrọ̀ ọmọ yẹn ó tún ma wá lékún kò sí promo láyé tí bá fún kan lọ́fẹ̀ẹ́ àní kí wọ́n máa kó fún yín lọ́fẹ̀ẹ́ tẹ́wọ̀ láì kò dégbé ti tọ́lọ̀ ń tọ̀ yìí kò débi wé ó ní ọ̀kọ̀ọ̀kan rẹ̀ ní hárùfù kọ̀ọ̀kan tíládá mẹ́wàá ọmọ tòrò mọ́ tí ó mọ̀ wá lékún wọ̀tíláwọ́tù kùránì tọ̀ríkún lẹ̀lẹ̀ amẹ́lì bí bí ẹ bá ń kàlù kùránì ní ọmọ kọ́ọ̀yàn ní ọmọ júwe bí lo alùkùránì kẹrì inú òkùnkùn lónítọ́ wà kò lè ké kò sì ké kò jókòó táwọn ti ń ké ẹ̀rọ wo tàbísírù àwọn afáàlẹ́ yorùbá àwọn ọmọ kankan nínú tàbísírù ju irọ́ ọmọdé àbádé lọ síbẹ̀síbẹ̀ náà ẹ máa wọ àwọn tí ó jókòó sí wọn eléyàn méjì mbẹ eléyàn mẹ́ta eléyàn márùn-ún tàbísírù kéréje kéréje kéréje ọba dẹ̀ di bóyá láti bẹ̀rẹ̀ ọ̀gá àwọn tó máa dáwọ́ màálù tó bá rí pé ń sáfẹ́ ó pa màálù màálù kí alẹ́ wọ́n sáwọ̀ jẹ́ wẹ̀mú ọparí ọdún níbọ̀ ọdún lẹ́yìn oṣù mọ́kànlá mi ara ìsìsí gbígbà tá a ń fi kàtà wẹ́wà ni dípò kí á pilot mọ́sálásí lọ́nà táwọn tí ń wábẹ̀ wá jọ́sùfọ́ náà ó fi jèrè pé agbọ́ dáadáa agbọ́ oore agbọ́ tó sùn aláǹfààní kẹ́ni tí ò nílò ó mọ̀ gbọ́dọ̀ òun ló kù sí kó búra ẹ̀ dípò kí wọ́n ṣe bẹ́ẹ̀ wọn ò ní pilot mọ́sálásí lọ́nà lọ́nà táwọn ìgbọ̀n àwọn tí wọ́n bọ́bí sórí rẹ̀ àbí tó bá tún sí wọn lọ́nà bí ní máa pàpẹ kọ́ ọ̀rọ̀ àlùjọ̀nú sí wọn létí ẹ máa ké eléyìí ẹ máa wú eléyìí máa ń gbẹ́rọ lọ́wọ́ di hamilton tọ́ tí ò sí nǹkan kan tó lọ́n sọ̀kalẹ̀ pé ẹ̀kọ́ ẹ̀sọ̀ fún ọ pé ká máa sọ bẹ́ẹ̀ tàbí ẹ̀sọ̀ fún ọ pé ká máa ké bẹ́ẹ̀ alùkùrán dáwọn wọ́n tún lè fáwọn èèyàn tí wọ́n ti sọ̀lá tí wọ́n ti bá dà ní mọ́sí wọ́n tún lè kọ́ wọn látorí bòdì wọ́n ni náà kàrí inú àwọn ilé iná òtún wá inú ó dùn torí látara ìmọ̀kánmọ̀kán tí a ìmọ̀mù yẹn ò lè bọ́ fún ọmọ náà ìdágọ́nù zaman nínú ìdè lábáwá ló gánà nígbà tí nǹkan ìgbà yẹn àmọ́ ìrìnàjẹ́ àrọ́sùlá nígbà gánà tí ọlọ́run bá dé àti mọ́gbá gọ́nù zaman ni wọ́n pè nínú gánà ó lè jẹ́ àrùn ìjọsàn ó lè jalè ó lè jọlà ó lè jọsùnlá ó lè jọdún kàrùn tí ń bọ̀ ó ní ìdá ó ní torí náà tó bá ń ka ìdá pọ̀ mọ́ ó pẹ́ lórí ìdààmú o ní fún ìrìnàkàlẹ́nu torí náà yọ ìdá pọ̀ nù sóra yẹn o

nígbà tó lọ ní àwọn àwọn ànábì Musa àti alfedir tí wọ́n wá rìnrìn àjò ìlú kan ìtàn rẹ̀ bẹnu sọ́tùlùká táwọn ará ìlú yẹn wá ṣe kí ni fa ábàwò ayíyùzọ́ yìí fòhùmà tí wọ́n láà nígbà yìí lálejò ẹmọ kí wọ́n tó wá jáde kó nù ìlú náà anábì musa alfẹ́dẹ̀ ọwá ní wọn musa àlàpá alé tí ń wò yìí wọ́n jà fi ìlú ilẹ̀ láti gbé dìde o ilé yóò gbọ́dọ̀ wó kanlẹ̀ ọlọ́run ti fún ní mọ̀kan tí ó yí anábì musa àdìsára anábì musa wọn sọ fún mi pé àà irú kí tún lè léyìí pẹ̀lú ebi tí ń pa wáyé náà tó gbẹ́ nínú ìlú táwọn èèyàn dájú báyìí látún gbé àlàpà kan ró láàrin tó wó tán wọ́n ń ṣe tí mo ní ọmọ bìí mi béèrè kankan tí bá ti sọ nǹkan kan àníbì musa ní mọ́bì ní ìtàn wa sọ fún wa pé àwọn àrọmọdọ́mọ sàn ìpàdé kùránù sí sọ̀kalẹ̀ nígbà yẹn àlùkùránù ló sọ̀tàn yẹn fún wa àwọn wa ń sọ wípé ah Allahu akbar ó sì máa ka nǹkan báyìí nípa ìlú wa kódà orí ibú ni fa ábàó áyù lọ́yì ìfòrò mọ̀ títàbí kí a mọ̀ fi jẹ́ ó sì máa kàwé ilé àwọn aráàlú náà kọ̀ wọ́n láwọn ògbà lálejò ẹ̀ẹ́dẹ́já sọ báyẹ̀ rí sáà kágbé ọmọ kò níbi ìbá ọmọ kan kágbé sókè káwọn fi fún wá di sáà fa àtàwọ̀ àyìn ọ̀dọ̀ yìí fúrù kódà gbogbo aráàlú ló tú yá jáde pé ẹ̀ka ẹ̀mọ́ wọlá mọ́ra bá ìtumọ̀ wáyé padà pé gbé ọmọ ìbá àwọn gbé sókè wọn wá di sáà di fa àtàwọ̀ fa àtàwọ̀ àmọ́ túmọ̀ sí pé kódà òkú ńlé gbogbo ló in tí wọ́n yí padà sí ìtọ́ alphabet dot ni wọ́n fẹ́ yí tẹ́bà ti dẹ́ ìwọ̀n tó rígbó ayá tàbí kíámù kátó wá sọ pé èèyàn kan láwùjọ tó wáyọ̀ ìsọ pé ẹjá ìdákò àtúrọ́tù náà ẹni tí wọ́n fún lákàlí ẹ̀ ló wá bá mi o pé ẹ̀dá kò sẹ́mu tó wá béèrè èèyàn kan ti gbé àkọọ́lẹ̀ tó tó yẹ ewé tí mo kó lọ́wọ́ ẹ̀ tó ní òun fẹ́ rí mi o mo ní máa gbọ́nà abẹ̀ kọjá ló bá ní ìtẹ́lì kan pé fóun ní yóò pé kò mọ̀ ọ̀kà ẹni tó lè dájẹ́ àkàní fánàlá ayà kòrán bẹ́ẹ̀ àdúrà tó dá bẹ́ẹ̀ ìpé wà bẹ́ẹ̀ kò lè differentiate kò kéwú débi pé kò lè differentiate àmọ́ lè dàkàdélẹ̀ mo ní ìwọ ló gbé fún ìpanu ló gbélé ọlọ́wọ́ ìsí kó lọ́lọ́ onítọ̀hún ọlọ́run tó fi gba ọlọ́lórí rẹ̀ ọyí adébi wípé kò sí tó fẹ̀ torí ìkanná kí ó lè fi dá mi lójú pé òun ní tùsà débi tó ń jẹ̀ wá tó pọ̀ ó ní ìzámù lọ́ọ̀fẹ́ rẹ̀ torí wọ́n pé àlùjànú ń bẹ̀ báyà ṣe wà ń bẹ̀ ló kọ àlùjànú wà ń bẹ̀ ọ̀wọ́n sì dápọ̀ yóò dápọ̀ ní ogun ìkà tán wọ́n lè sọmú pé mọ́ ká mọ́kànlá lójúmọ́ pé sùhánà lẹ́ẹ̀kan ti tó ọ̀lẹ́hàmdù lẹ́ẹ̀kan ti tó ó kọ́fà ewé márùn-ún tó fẹ́ fi wórí ibú fún ẹ̀yẹn sùhánà lẹ́ẹ̀kan ti kọ́fẹ̀ẹ́ kí wọn máa fi jẹ́ ìrántí ọlọ́run àti ìbáradà ọlọ́run wọ́n mọ̀ tí wọ́n láǹfààní púpọ̀ látara ká máa ka àti ká máa gbọ́ lẹ́nu àwọn olùmọ̀ mímọ̀ gbọ́ alùkùrán mímọ̀ ké ó tún wà lọ síbi lílò mímọ̀ jìnà sí alẹ́sọ̀lọ́sọ̀lá anábì inú wọn náà àrí ìsàlám tó dákọ̀ọ́kọ́ ju pé ọlọ́run ó ní wọn ọlọ́run bá mi ó lámà dáhùn oṣù hun gbogbo àti mò ń pè wọ́n àlùkùránù sọ̀kalẹ̀ ń gbà yẹn ṣùgbọ́n ń pè wọ́n ti rí ìjọsìn ọlọ́run gbogbo àti bá ti ń pè wọ́n jẹ́ránlú àtọ̀rọ̀ bí àwọn àtọ̀rọ̀ bí hàn kápá ìkápọ̀ èmi ìjẹta ìní olùmọ̀ nínú tàbí wọ́n ní sí gbogbo ọmọ wọ etí ni jáàlú àfọwọ́bí àwọn tí àdáni ní wọ́n fi ogbó ọmọ kàbọ̀ sí àwọn olùmọ́wá ní kí la fẹ́ gbọ́yé bẹ̀rẹ̀ tí gbogbo ọmọ kàwọ̀ sí wọ́n ní lè mú bá àlàgà ká lè mọ ibi tí wọ́n kọtọ náà dé torí pé gbogbo ọmọ kàkà pápọ̀ kò lè wé sí kò lè wọ́n wé àmọ́ wọ́n sọ fún wọn sáfẹ́ gbọ́sọ̀ náà rárá wọ́n ti ta túṣá oṣù yá àbáhùn wọ́n tún daṣọ bo orí mọ́ débi ọrùn tó yé nìsìn torí wọn àtún fẹ́ rẹ́ni tí sọ̀rọ̀ lọ wà sàtìbárú sí ti bá rọ wọ́n ṣe gírímákàì tó ga nínú gírímákàì tó ga nínú ọkú ànábì ọlọ́run ní yẹ̀yẹ́ kúlàmá dàáwọ́sùn lítàdù sọ̀rọ̀ làmú ní gbogbogbò àti bá ti ń pè wọn tí wọ́n lè ráforíjì ọlọ́run ẹwọ tí wọ́n ń pè wọ́n sí ní gbogbo ògbà tí mo ń pè wọ́n tí èsì tẹ́ pé mo ń bi wọ́n léèrè owó ọ̀yà

gbogbo ẹni ó máa sọ̀rọ̀ lónìí òjò dá lọ́kà mi òjò dá lágbàdo mi òjò dá lé sóyá mi sí mi kódà iye báyìí ni mo pàdánù òjò tètè dá tí ò bá rọ̀ rárá ńkọ́ fún ọdún ẹyọ kan ọdún ẹyọ kan tàbádàn òde nǹkan ẹyọ kan ọlọ́run ó sì lè ẹjá múra sílẹ̀ káàmà sí alìkùránì kẹrì ẹni tí ó ti mọ̀ ní wa kókè èmi ò rẹ́lẹ̀ kan tó wà ní tó kọjá tí ó lè kọ́kùnrin tó ti mọ̀ sí tí ó rí ọmọ lẹ́nu sábábá kò lẹ̀ nílẹ̀ lárúbáwá ẹ̀kọ́ àgbà ilẹ̀ lárúbáwá tó pé bí wọn lárúbá fi sọ̀kalẹ̀ ẹ̀kọ́ àgbà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí bí wọ́n bá yín sọ̀rọ̀ ní Saudi Arabia abáṣe bí sí ẹ̀ bá ti dárúbáwá ó ti mọ kéwònù èdè wọn jẹ wọ́n lédè wọn tí wọ́n bá ti kéwù lábáwọ̀ ọ̀gọ́ lábáwà kẹ́bẹ̀ lọ́wọ́ òyìn dáadáa arọ́ kò gbọ́ arọ́ àti fíjì tí wọ́n bí wọn mọ́ ìlàwà náà láì fi gbọ́ fíjì yẹn tí ìbá ti kíyàn bá wọn gbé túnjọ́ mẹ́ta àwádá kéènà ẹ̀ẹ́sẹ̀ mọ́ bí tó wọ́n fún wọn wọ́n nì pé èdè tán wá pọ́ ní ẹjí kọ́ wọn tó bá sọ láti bẹ̀rẹ̀ lópin ẹ̀ẹ́sẹ̀ bí ẹlòmí pé kí ló wí látò nínú ó sì gbọ́ tààrà yóò sì sọ arábìkì tó fúlẹ̀ǹtì tí ogbó èèyàn gbọ́ ní ó fi kọ́yàn tẹ́bá bá lọ́fíìsì tí ń sọ ìdí wọn ẹ sọ pé tí ìfẹ́ lẹ́gbẹ̀rẹ́ àkókò lọ́dọ̀ wa nísìnyí bí ò bá ti kéwù lè mọ̀ bẹ́ẹ̀ náà ni dáwà bá sì kí a mọ̀ sí ìmọ̀ Bukhari sí lárúbáwá ni ìmọ̀ Muslim sọ́pẹ́ tíra àwọn méjèèjì tí wọ́n kó jọ òun ni tíra tó lálàáfíà jù àdìsì láyé àwọn méjèèjì sí lárúbáwá ni wọ́n elédè ni wọ́n ẹwọ́n pọ̀ bẹ́ẹ̀ nú àwọn olùmọ̀ ayé bẹ́ẹ̀ni kan máa tara bọ̀ mọ̀ yẹn lónìí náà ọlọ́wọ́ ẹ̀kọ́ àgbà wà ń bẹ táwọn náà kọ́ra wọn ẹ̀kọ́ àgbà ń bẹ ńlá àrúsá lọ́kùnrin àti lọ báwọn tẹ̀rí tí wọ́n tí wọ́n bá jìnà ọ̀dọ̀ wá ń kí nǹkan ó ń bẹ náà bàbá bàbá màmá màmá nílẹ̀ àrúsá lábẹ̀mọ́jú ni bóyá àbí nírọ̀lẹ́ àbí lẹ́yìn madrid àbí lẹ́yìn ìṣà ilé ẹ̀kọ́ sì kún rẹpẹtẹ àtàwọn abẹ́ wọn ti mọ alukùránì kà kájẹ́wọ́ wá dé títòrò wá dé kẹwàá kẹgbẹ́ àrùkọ́ ǹkẹ́ kàdí sí ẹbá tó bá rọ̀ yìí lọ́rùn láti kà àdánwò ò tí lọ ọkùn sí mọ̀ balẹ̀ àdánwò yẹn ò lọ ọkùn sí mọ̀ pé mo rántí ọlọ́run pé mo sì dákọ̀ ọlọ́run èyí ń ní ọ̀gá àkọ́kọ́ tá a bá pàdé nínú àwọn àyàtà àkàyè tilawatul Qur'anil Karim bitadaburi wa ta'aqquli wal mudawamati ala dhalik tá a sì máa kà láka àkàronú àkàdún mímọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ròyìn wà kọ́ọ̀mù sọ́lá ẹmọ́jọ jẹnu Ramadan nìkan ẹjẹ́ kí mọ́sùn mọ́sáájúlù wà kó mọ́ kún fún sọ́lá táà ń ṣe nítorí ìtọ́lọ́run torí ha á ń fa iṣẹ́ wà nínú kẹ sọ́lá tó gbà bàjẹ́ lọ́wọ́ èèyàn sọ́lá tí ò bá gba ìgbàjẹ́ tí ò gba ìbàjẹ́ lọ́wọ́ èèyàn a jẹ́ bọ́nà òsì nígbà náà nìyẹn sọ̀láàtù tí wọ́n bá jẹ́ tó wọ́ èèyàn láre bí pé ń ronú ìbàjẹ́ kó ṣe ìbànújẹ́ ń bá nǹkan kan sọ́mẹ̀ nǹkan òsòun náà nǹkan òsáyà ẹ̀ nǹkan òsè bísínẹ́sì ẹ̀ kan ti ń inú ẹ̀ wá ń bàjẹ́ àtọ́nà ní àjọ àrùn tó ń fi ń gbà àjọ ti ń gba ti dìbàjẹ́ yẹn lẹ̀ nígbà tí yẹn ti ń rún

àbí ká bẹ̀rẹ̀ lórí ara wa tẹ́nìkan bá ń gbọ́ mi tó mẹ́yìn ti sọ̀lá ibi da àbẹ̀ náà sì tàbẹ̀rẹ̀ lórí ara rẹ̀ lánàbì ṣe wí nìyẹn sọlọ́lọ́rọ̀ àrùsọ́làm ló mọ̀ bí mọ́ sàhùn lẹ́yìn ìgbà náà kan wá bẹ̀rẹ̀ lórí àwọn tí ń aya aya òjò ọkọ ọmọ òjò bàbá bàbá òjò ọmọ kìí ṣe láwòrán lẹ́sìn òjò ra wọn ẹwà àwọn ilé ẹ̀kọ́ yìí táwọn lóyìn àwọn ọ̀dọ́ rẹ̀ táwọn lóyìn àwọn obìnrin rẹ̀ ibẹ̀ náà ní tọmọ ní ìdíbàjẹ́ tàbíkọ̀ àníkàwé ni ọ̀kan náà àwọn àbáwà sọ pé culture western culture ó yàtọ̀ sí western education education yàtọ̀ sí culture western culture tó kó tẹ́wọ́ ti bẹ̀rẹ̀ sí báyìí àwọn tòbá yìí bẹ̀rẹ̀ láwọn yóò máa bára ya àwọn tòrá àwùjọ wa kéyìnbó mọ́sáà sí ìdè kankan wọ́n nílẹ̀ àti tẹ́wọ́ àti ẹ̀fàráyé ọmọ aráyé bẹ̀rẹ̀ nìyẹn àwọn tí ò sọ́lọ̀ lọ́kàn wọn rárá aláàdìsì sọ kókó lórí sọlọ́wọ́ sọ́lá ó ní hátà olùdákàdọ̀ tí ó rà dọ́bí tí wọ́n bá wọnú wà gílí sílẹ̀ tùmù mo fọ́lọ́ múra pẹ́ wọ́bẹ̀ tẹ̀lé wọn tẹ̀lé wọn àwọn olùmọ̀ ní bọ́wọ̀ ni wà gílí ti tẹ̀rí wọ́n ló kún bóòrùn ẹ̀tọ́rí pé ọwọ́ ọ̀yẹ̀ká mọ́ kí la rí mú jáde ń bí àpòjú òdá náà bì sílélẹ̀ sallallahu ta'ala tó fi sọ wípé tí wọ́n bá wọnú ọ̀họ̀ agilisi ẹ̀sì dáwọn wọ̀ ẹ̀ nífọ̀ ọdí mú tẹ́ẹ̀sì wọ̀ ìgbà tó rí máa ń jẹ̀gbẹ́ wọ́n bá wọn jẹ́ àdéhùn jẹ́ èmi ò rírí o mú ń gbọ́ ní o wọ́n ní sọ bá ti rí ìgbẹ́ pẹlipẹli láàárọ̀ láfitàn sápò jẹ owó òde mo ń gbọ́ ní o mo sì ti ń gbọ́ tó ó ń súnmọ́ òótọ́ sọ́rọ̀ láti ń pọ̀ tó yé ó súnmọ́ òtọ́ wọ́n mú jẹ́ àbí wọ́n máa mú jẹ́ tó bá ti mú àwọn òmù ní tó bá ti mú owó òdè tó bá ti fẹ́ láì owó òdè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ń jẹ́yàn àbí wọn ò jẹ́yàn wọ́n ń jẹ́ tó bá ti jẹ́ owó òdè àti àlọ́ òdákanù òṣèkọ̀rọ̀ àjọ́bín lẹ́dà pàtàkùnú mú búra pé ibi tí wọ́n bá wọ̀ ẹ́ torí kọ́ pẹ̀lú wọn torí ń tẹ̀lé wọn káàkiri ni ẹlẹ́ẹ̀kẹta òun ni zikiru lọ́ọ̀ nínú àwọn ròyìn àyà yìí tọ́lọ̀ ma sọ fún wa pé ẹlẹ́ẹ̀kẹta wà á ń fàkú mímọ̀ rọ̀mọ̀kìnáhún sí rọ́ún wà aláàníyà tí ó jẹ káyé ó tòrò àti sọ alìkùrán àti sọ ìkọ́ mùsọ́lá àti ẹlẹ́ẹ̀kẹta ni òun ni alìfáàkù fi sẹ̀lẹ̀ ìlà ẹmọ náwó sójú ọ̀nà ọlọ́run ẹnìkọ̀ọ̀kan wa ló mọ

ẹ̀dìrí pé owó ọlọ́ǹdá àtà ni àmọ́ tí wọ́n bá ti kó jọ tán ẹ̀ẹ́sẹ̀ bí wọ́n rí níbì kan kó dẹ̀ tó rówó ẹ̀ láwùjọ bí o lè nà bẹ́ẹ̀ kí ló fà wàláhì wọ́n ti ń fi ń bọ́ wọn wọ́n ti ń fún wọn ní orientation yẹn láti gbà tán ti bí wọn inú dẹ́kítẹ́ ẹ bá lọ ṣe rọmọdọ́nù ń bẹ̀ àbí hajj ẹ mọ̀ láwọn ọmọ wẹrẹ tí ò bá ti bọ́ sásìkò skul ó bá ti ẹ̀bọ́ lásìkò skul wọn ti jáde lásìkò ìtọ́rọ̀ bàbá wà kó ogun wá mọ́sálásí àbí tí ò bá bí ọkùnrin ìlọ́mọbìnrin rẹ̀ ò ní tẹ̀lé àwọn ọkùnrin gbogbo ọkùnrin tó bí yóò wà fún ọwá pẹ̀lú oúnjẹ tó gbé wá ó fẹ́ kán máa wo ohun tó ń ṣe àwọn ọmọ ẹni ó tẹ̀ láìlọ́n àwọn ni ó tó oúnjẹ síbẹ̀ àwọn ni ó máa pèrò sọ́kọ̀ wà lọ́hìlàmì irú bàbá yóò wà kú tán tí ọmọ yóò wà pẹ̀lú àbẹ́ ìṣẹ́ níranù yóò wà pẹ̀lú àbẹ́ ìlápàá bàbá tó fi bọ́jẹ́ẹ̀tì pé rọ̀mọ̀dọ́nà ọdún yìí ẹjá ká ya 10 million sọ́tọ̀ ájù tí ń bọ̀ ẹjá ya 10 million sọ́tọ̀ ó jẹ́ 20,000 rí ó jẹ́ 20 million riyal tàbí jù bẹ́ẹ̀ lọ tàbí kó mọ́ tó bẹ́ẹ̀ wọ́n ti ti rè wọ́n ní bẹ́ẹ̀ bá sanwó olé fún lárúbáwá ẹjá gùn ẹbì lọ́wọ́n ti ń gbé bẹ́ẹ̀ kéwàá sí ní wọ́n ti kan kó láti gbowó lọ́wọ́ yìí kéde bẹ́ẹ̀ wọ́n ti kan kó láti ó lè ná gbogbo ẹ̀ ìta mẹ́bà ọmọ ẹni pé nínú dáadáa táyé fi tòrò o ní àyìnfà kò fi fi bọ́ra wa rí ìwà náà sọ romú lówó àwọn akadún wòye sí wọn ní kọjá romú wọn ẹ̀mí ni wọn kí kọ̀ntínú bílíọ̀n kí ìsọ pé mílíọ̀n kí fifty thousand wá jábọ́ lọ́wọ́ ẹ̀ ṣé yóò máa lọ ṣé yóò máa lọ àṣẹ́kọ̀ọ́ yẹ kó máa lọ ẹ̀ fifty thousand ẹgbẹ́ ẹgbẹ́ fi fifty thousand wé nínú bílíọ̀n five naira kò ní máa lọ kódà tó bá ti pà ń lo kọ́yìn tó bá dàárẹ̀ lápò ẹ̀ tí ó mà kó ya tó ti gbọ́nrán yóò kọ́kọ́ wo bẹ̀ ló fi jẹ́ pé okùn ẹ̀mí ni lóòótọ́ àwọn èèyàn tó lọ́ọ̀ bá ṣe ní rọrùn fún orí ńlá ni o orí ńlá ni ẹ jẹ́ kọ́ra o ibi tí mo wá ń lọ ni pé lábáwá ma ń gbówó fáwọn èèyàn àwọn èèyàn wá ma ń mìsí yù sí owó eléyàn wá kálábá lọ́wọ́ kò pé à tó bá ti rí báwọn mọ́ ibi tí mo lọ gan nìyẹn lábáwá wá ń tẹ̀lé owó tó gbé kalẹ̀ ìgbà tó yá orí pé ẹni fọ́tò ránṣẹ́ wọ́n yí ya fọ́tò nǹkan ní ìdí òtẹ́lẹ̀ níbì kan lára tún discover ẹ̀ wọ́n ni ó dà kò burú eléyìí náà tún ní ká lọ́wọ́ kò àásì tọ́lọ́hùn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ tó bá di pé wọ́n ń tẹ̀lé owó náà fojú ríjú tẹ́lá ti gbẹ́ kànga wọ́n wá wò mélòó lẹ́rẹ́ ti gbẹ́ mẹ́wàá bọ́ọ̀ mélòó 15 à wọ́n ti ló fa ẹmọ́ gbé pátákó síbi tẹ́ bá gbẹ̀ sí tóbi títọ̀ bá gbẹ́ lẹ́wà gbé pátákó lárúbáwá sí pé ara àwọn ọkùnrin kan mọ̀dínà ló gbẹ àwọn ará àdúgbò nílé yìí dànù ẹgbẹ́ pátákó àwátá agbẹ́ síbẹ̀ ikó kì ní ẹ kì í rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ láti pìlẹ̀ ìsí mo fẹ́ fàyọ ni pé òsú wọn ná wọ́n mọ́ nítọ̀ ẹ̀ ni tòsẹ́nì kan á sọ pé àmọ́ bá sì náwó fọ́lọ́run abá ti gbó máa bá nísìn owó lọ́nu eléyìn gbọ́dọ̀ kan lọ́wọ́ kù ẹ̀náwó ó dáyẹ ké sí olùmọ̀ pé kí láti kílà lè ṣe tó jẹ́ tọlọ́run ẹ di owó yín mú báyìí ẹ sì kí sáwọn lébọ̀ yín ẹ má gbé fún yàn ẹ̀yin ẹ̀kàn ṣèwádìí pé mo la lè náwó ta lè fi fi lọ́run tí wọ́n mú káàtà mọ́sáàtì nìkan ẹ má wọlé ẹgbẹ́ náírà kankan kalẹ̀ ẹwà máa ná wọ̀ láìra àdúmọ̀ ẹni ó wá jókòó sílé ọya bíríkìlà iṣẹ́ bẹ̀rẹ̀ ọya kápẹ́ntà gbogbo òṣìṣẹ́ pátápátá tó bá lo one man. yóò tún sáré lẹ̀ mọ́wẹ́rẹ́ yóò tún padà tó fi parí kò wà ní kọ́lẹ́jì pé tá a bá gbówó fẹ́ nìkan bóyá ìgbọ́n rẹ̀ bóyá ń kù bóyá nìkan ó na ó síbò ní ó wá jókòó sí sí ọlọ́run ó sì kọ̀ òdìdí mọ́sálásí kan inú ó sì bèèrè pé bóò láti kọ Paul ó yẹ kó kọjú ó bẹ́ẹ̀ jẹ́ ọ̀kan gbòógì mọ́sálásí tó kọjú direct sí kíbílà tí èsì pàtẹ yí nínú ẹ̀ ẹ̀kọ́ ló fi ń gbọ́ wà sí tó náà wò pé kí náà lọ tí mò ń gbọ́ ẹ ti owó mú ọlọ́run lè ṣe iṣẹ́ náà ẹ máa ná kí sẹ́yìn ó dà sí ńlá àbẹ̀rẹ̀ ajírù àbẹ̀rẹ̀ làádà lọ́wọ́ yìí tẹbá máa mọ̀ fẹ́fẹ́ nìkan lọ́wọ́ ẹwà fún lówó lọ́tọ̀ pé ẹbẹ́ fìsàánú èèyàn kan ọkàn yóò wà balẹ̀ pé owó yóò lè wọ fún tẹbá bẹ́ sí lọ́n àwọn ọba wọn ti bẹ́ tẹbá bẹ́ fún yàn lóúnjẹ ẹ̀rí fáwọn èèyàn máa sọ pé àwọn èèyàn bẹ lójú títì ní ìsìn wọn bẹ ní gáràjì ẹlẹ́àmùtọ́rọ̀ lọ́n ìdí ìjà àárọ̀ ẹlẹ́àmùtọ́rọ̀ lọ́n ìdí ìjẹ látàrí àná ẹlẹ́àmùtọ́rọ̀ lọ́n láti bá yí padà pé wọ́n tún bẹ̀rẹ̀ ni tẹ́lẹ̀ yóò bá jìnà sí wa táàmà tẹ́ ẹ̀mẹ́ tẹ́ nípa lẹ́gbẹ̀ẹ́ yìí àìbọ́jà sanra wa dùn náà wà láì tẹ́ nípa tó dá inú ojú tó bí pa wà lẹ́gbẹ̀ẹ́ yìí tẹ́lẹ̀ yóò náà àbúlé sí náà lára ẹ̀ títà àwọn ojú títì bá jìnà sí wa nínú ẹbí nídìílé ìyá nílé bàbá alákọ̀ọ́kọ́ ẹlọ tó á tún nìta tọ́lọ̀ sí ń to àwọn dẹ́mọ̀ sàánú ọlọ́ tó wá bẹ̀ láti mọ ẹbí èèyàn tó fi wá débi ń gbà tó kò nù ẹbí ó tún wá débi jáàrù aládùúgbò ó tún lè wàlìjáàrù ní ìlúkúrúbá aládùúgbò tó tún tún mọ́ tí ó gbé ìrìn náà tó tún hàn sí wa nítorí pé bàtí nígbà tí wọ́n àfi kọ́ra àbí wọn ò fi kọ́ wa ó jẹ́ ká máa wá àwáwí kan tí ò sí jábọ̀ ní fọ́lọ́run ni ó jẹ́ ní rọmọdán nìkan àwọn tọ́rọ rọmọdán yé wọ́n múra sílẹ̀ báyìí ẹlòmí ti ra ó ti wò pé ó mọ̀ di nílé kọ̀ọ̀kan ẹlọ́mí tí ń ra sẹ̀mọ́ ó ti wò pé ó kí wá wọ́n kejì tó gbágbára ó ṣe mọ́ òun náà tó rọrùn náà bá lọ ọyọ parí nìyẹn ṣùgbọ́n nǹkan tó lọ́run sọ fún wa ni pé túrò àtùgbé sí ayé èèyàn bí ẹ máa ti lágbára mọ́ nínú oore tí ẹ máa ń ṣe fọ́mọ ádámà táwùjọ bí tòrò ètò áàmùfà ẹ máa fáwọn èèyàn lóde wọn àfìgbà kan bí wọ́n ti rinlẹ̀ nídìí bẹ́ẹ̀ ní Saudi Arabia àti àtàwọn ìlú mi wọn àfìgbà kan dáwọ́ bẹ́ẹ̀ dúró mo sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ kan àwọn opó wọn ti mọ ibi táwọn ti lọ sọ̀rọ̀ tí wọn bá lẹ́bí tó tètè àwọn wọn ti mọ̀ pé bí wọ́n bá sọ fáwọn ń bẹ̀ pé kò tí ì sí wọ́n mọ̀ pé wọ́n parọ́ fáwọn wàláhì nínú kó jẹ́ fáwọn èèyàn ní òkè sí wọn padà àbí kó jẹ́ fáwọn ní òòlù lásìkò míì sí máa bẹ tán ti mọ̀ pé máa bẹ wọ́n ti mọ̀ wọn ò ní bínú ẹnìkan náà ń tọ́lọ́ fi sábà fi dáadáa fáwọn èèyàn àwọn olè lọ ká má dùgbò kò sì kírísítẹ́nì kan kò fi ẹgbàmí ẹgbàmí àwọn èèyàn kan gbọ́ pé wọ́n ti lọ ká lágbọ́já mọ́lé gbogbo ọ̀nà tó wọ́n síìtì rọ́rá búlọ̀pẹ̀ àwọn òbí táwọn olè wọ́n bà lọ lónìí lẹ́kọ̀ọ́ nígbà táwọn information tí wọ́n ti blọ́ọ̀kì gbogbo sí wọ́n mi wọ́n kó nǹkan object tó lágbára tí mọ́tò lè mi wọ́n àparí operation yẹn dábì sálọ pé tó wáyé pé lágbájá ní ọlọ́ká mọ́ àwọn olè yóò rògbò lónìí tí wọ́n ń jí ọ̀nà kiri wọ́n ní kúmọ̀ lọ́wọ́ dé bèlè tàbí pé wọ́n níbọn àgbà pé ẹni tí ṣàánú wa bó ṣe rí nǹkan tó ṣe rí lọ́dọ̀ ọlọ́run aláàánú kìí jẹ́ láyé àtàlárìkì àrùn ẹjọ́ àti tó jẹ́ ẹ̀sìn kùrán sọ́lá kámọ́ sí sọ́lá pẹ̀lú òrògbà bàbí sí ọlọ́run káàsì máa fáwọn èèyàn ní tí wọ́n fẹ́ pẹ̀lú gbogbo agbára sọ́lọ̀ bàbá fún wa àkúrò mọ́ tẹ̀sánánà tẹ́sílọ́ tààlà lákún iná olùgbàfún rahim allahumma izal islam wal muslimin wa allahumma aina ala dhikrika wa shukrika wa husni ibadatik اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما